sọ fọlọ́run pé ẹ ṣe òfin Lord I thank you. mo fẹ́ kó yín lálẹ́. I want you to praise him tonight. ìwọ tó mú mi. you that make me. ní Tuesday àkọ́kọ́ nínú oṣù. to see the first Tuesday in this month. sọ fọlọ́run yẹn kó ṣe. tell that God I thank you. sọ fọlọ́run yẹn kó ṣe. tell him that you thank him. olúwa mo yìn ọ́. Lord I praise you olúwa mo fi ọpẹ́ fún. lord i give you praise. olúwa mo fi ìyìn fún. i give you worship. ọgbẹ́ ọgá i lift you high. lórí ayé yẹn ṣé over my life i say thank you. lórí ilé yẹn ṣé over my home i say thank you. lórí gbogbo nǹkan mi over all that belongs to me. èyí tó ní àti èyí tí ò ní. the living and the non-living. ó sọ wípé ẹ ṣe. i say thank you. Thank you Lord. Ẹ ṣé Olúwa. Jésù Olúwa wá. Bá mi wo èèyàn kákó sọ fún. Look at somebody and say, him or her. Kò sí bí Gòláyàtì lè wá ti lágbára tó. No matter how the Goliath of the house is powerful. A ṣubú lójú ìjà lálẹ́. They will fall at the partisans tonight. Ẹnìyàn dáhùn. That person doesn't answer you wọ́n ti mọ̀. God bless you. Amen. Ẹ bá mi wo ènìyàn bíi mẹ́ta. Look at about three people. Pé kò sí bí Gòláyàtì lè wá sí Lágbára. No matter how far free Goliath of our house is. A ṣubú lójú ìjà lálẹ́. We will fall at the battle place now. Ẹnìyàn ọ̀daràn lónìí. jókòó. Be seated. Hmm. Ọ̀ lákòókò. You have no time to waste. Ṣẹ́gun Gòláyàtì náà. Overcoming that Goliath. Ó ń ta ní Sẹ́ńbì lálẹ́ ni. That's what we are here to do tonight. Mọ́tàdé wípé alẹ́ ìjẹ́ alẹ́ ìtúsílẹ̀. Don't forget that tonight is the night of deliverance. ká tó wọnú sẹ́ ìránṣẹ́ mi láti ọ̀la lọ. before we enter another administration as from tomorrow. ohun tá a fẹ́ ṣiṣẹ́ lé lórí láàrin ìṣẹ́jú péréte. what we want to work upon within few minutes. òun náà ni ṣíṣẹ́gun Gòláyàtì náà. conquering that Goliath. Mo wá wọ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lábẹ́ ọ̀mí lálẹ́. I hope people that are under reach of my boss tonight rí pé ó fi gbogbo agbára rẹ múra. see that you prepare with all your power. ó dìgbà tí èèyàn bá tó ṣẹ́gun kó tó nísìnyí lọ́wọ́ ogun. until when you overcome then you can rest on battery. ohun tó máa ṣe mí láàánú ni wípé. what made me to be amazed is. ọ̀pọ̀lọpọ̀. many. ló fẹ́ kọrin ìṣẹ́gun lójú ìjà. want to sing the song of victory during fighting. bẹ́ẹ̀ dẹ̀ ni a kì í bẹ́ẹ̀yàn ni a ṣẹ́gun nígbà tó wà lójú ìjà. no one is called a victor when you are on the battlefield. níwọ̀n ìgbà tó bá sì wà ní orí ilẹ̀ yìí. in as much you are still on this planet. Sàtánì ò fẹ́ mọ dojúkọ. devil will like to attack you. ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ Ọlọ́run. But if you are a child of God. Kò sí bí Sàtánì ti lè gbìyànjú láti dojúkọ. No matter how he tries to attack you. Tàbí iye ìgbà. Or many or at times. Tó dojúkọ. That he attack you. Ìwọ ni wàá máa borí. You are the one that will overcome. Èmi wí bí wòlíì lálẹ́. I say as a prophet tonight. Ẹnìkan tó ń bẹ lójú ìjà lọ́wọ́lọ́wọ́. Somebody that is on the battlefield right now. Wà á kọrin ìṣẹ́gun láìpẹ́. You will see the song of victory very soon. Mo ní wà á borí láìpẹ́. You will overcome very soon. Ẹ já wọn tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí lálẹ́ yìí. Let's see what you want to work upon tonight. A fẹ́ ṣe àgbéyẹ̀wò Goliath kan. We want to examine a particular Goliath ẹni tá a rí nínú bíbélì. the one that was found in the bible. inú ìwé samuel kìíní orí kẹtàdínní ogún. first samuel chapter seventeen. ìtàn yẹn kún fún agbára láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. right from the beginning to the end the story was full of power. a sọ nípa ọkùnrin ọlọ́jọ́ tó ń pè ní we talk about a, about a powerful man that is called Goliath nínú ní ń dá ìwọlẹ̀ ọlọ́run ṣeun olúwa ní sọ fẹ́yìn kan. ṣàṣìṣẹ́ sọ bàbá. ó ní kò tiẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní pariwo lálẹ́ yìí. decide before you even begin to cry tonight. olóò bẹ̀rẹ̀ sí ní fún ọ ní ìṣẹ́gun náà. you begin to give you good care. a sọ nípa ọkùnrin alágbára kan. we talk about a powerful man tí a pè rẹ̀ ní Goliath. that is called Goliath. ó lè jẹ́ ìtàn tó mọ̀ dáadáa. it might be a familiar story. ṣùgbọ́n o lè má mọ àdì tó tó mẹ́nu. but my number be missed with hearing. bíbélì tí ó yé mi. Bible made me to understand. irú ènìyàn tí ọkùnrin tí a pè ní Goliath jẹ́. the kind of person Goliath was. ó pè ní akíkanjú. he called him a champion. olórí ogun ó pè ní olórí ogun. he call him captain of the church. ó pè ní òmìrán. he call him a child. ẹni tí jíjẹ ara kò láfiwé. the one that is saw can never be compared with anything. ẹsẹ̀ bíbélì mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni bíbélì fi ṣàkàwé eré èèyàn tí kò láyà ti four verses of the bible was used to explain the kind of person. láti ẹsẹ̀ kẹrin sí ẹsẹ̀ keje. from verse four through seven. àá sì ń ọkùnrin alágbára tá à pè ní Goliath. he continues to praise this man called Goliath. ẹ̀yà wo bíbélì. let's examine the Bible. kí ni bíbélì sọ. akíkanjú kan sì jáde láti ibùdó àwọn Fílísìnì wá. bẹ́ẹ̀ ni akíkanjú jáde láti ibùdó àwọn Fílísìnì wá. orúkọ rẹ̀ a máa jẹ́ Goliath ará Gátì. ẹni tí gíga rẹ̀ jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́fà. òun wá ń ṣe àfiwé rẹ̀ báyìí àti ìbú àtẹ́lẹwọ́ kan. òun sì ní akóró idẹ lé orí rẹ̀. fúnkì ó sì wọ ẹ̀wù kan tí a fi ibẹ pẹlẹbẹ pẹlẹbẹ ṣe. wọ́n ń kí ọkùnrin alágbára. ìwọ̀n ẹ̀wù náà sì jẹ́ ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ṣékèlì ìdẹ. òun sì ní òun sì ní kópítà ìjẹ ilé ẹsẹ̀ rẹ̀. wọ́n ń kí. àti apáta ẹ̀dẹ̀ kan láàrin èjìká rẹ̀. à ń kí alágbára. ọ̀pá ọkọ̀ rẹ̀ sì dàbí ike àwọn ahunsọ. àti orí ọkọ̀ rẹ̀ sì jẹ́ ẹgbẹ̀ta òṣùwọ̀n ṣékèlì irin. ẹnìkan tí ó ru àwọn kan sì rìn níwájú rẹ̀ ó ní ní ẹsẹ̀ bíi mẹ́ta ni wọ́n fi ń kọrin They use about three verses of the Bible to pray him. Láti fi kọrin kí ọkùnrin tó jẹ́ alágbára. To use a song to praise this mighty man. Bẹ́ẹ̀ni lọ́kùnrin alágbára yìí. This mighty man. Ó bẹ̀rẹ̀ sí ní búramúramù. He began to rule. Ó fi ẹnu rẹ̀. He used his mouth. Ó fi mú jọba sọ́ọ̀lù àti gbogbo ilẹ̀ Ísírẹ́lì lẹ́rú fún odidi ọjọ́ mọ́kàndínlógójì ogójì ọjọ́. He used his mouth to take the whole Israelite to captivity for the whole forty days. Fún odidi ogójì ọjọ́. For forty days. Bọ́lá ti jáde. Once he came out. Mo ké. And he ruled. Gbogbo Ísírẹ́lì àpàlọ́lá. The whole Israel will keep silence. Àwọn ọmọ ológo tí ó yí proving yọ̀dọ̀. The glorious children that God do to both uh, as do both to pass Àwọn àyò Ọlọ́run. The chosen people of God. Wọ́n payọ́mọ́. They will keep silence. Àwọn tí wọ́n ní ọba tí wọ́n béèrè fún. Those that have the king that they requested for. Àtọ́ba àti gbogbo jagunjagun wọn sọ̀lì. Both the king and the warriors of the Israelites. Wọ́n dákẹ́ jẹ́. They all keep silent. Èmi ò mọ ogun tí ń pa wọ́n lẹ́nu mọ́lẹ̀ yìí o. The battle that's keeping silent in your house. Ṣùgbọ́n bí ìwòye mo wí. as prophet of God I say. gbogbo ogun tí ń pa ìwọ ọmọ ológo wọn. every battle anything you do just try. lálẹ́ àṣìwú lójú ìjà. the soul of the battle fails amen. fún odidi ogójì ọjọ́ nínú ìbúra máa mú. for good forty days he do right against them. bẹ́ẹ̀ dájọ́ ní ọba Sọ́ọ̀lù. and the whole king Saul. wọn ò lè ṣe nǹkan sí. cannot do anything. àwọn tó yẹ kó di alágbára those that are supposed to be powerful wọ́n wá di ojo. they now became a coward. níwájú ẹni tí a fi ẹnu pè ní alágbára. in the presence of the president we use mouth to call him a powerful person. ó ṣe. it's a person. ṣùgbọ́n ọkùnrin kan bẹ. but that was the man. ọ̀pọ̀ ọkùnrin ní Jésù. he was called Jésù èyí tí àwọn ọmọ rẹ jẹ́ ìkan lára àwọn jagunjagun Israẹli. and the fear were part of the warriors of Israel. Eliab. Eliab. ìkan lára àwọn ọmọ Jésè ni. one of the one of the son of Joseph. wọ́n wà lára àwọn ọmọ ogun Sọ́ọ̀lù. they are part of the armies of Saul. nígbà fún Israẹli. that are fighting for Israelites. Abinadabu. Abinadabu. Sama. Sama. gbogbo àwọn yìí ọmọ Christian ni wọ́n. All these people are sons of children. Wọ́n mọ̀ nípa ìjà. They know how to fight. Jagunjagun ni wọ́n. They are warriors. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ń jagun fún Israel. And they were fighting for the Israelites. Wọ́n bẹ lọ́dọ̀ Sọ́ọ̀lù. They are with Saul. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọn ò rí nǹkan ṣe. And they cannot do anything about it. Ọjọ́ kan ní Jésù pè Dábìlì. Èdè Jésù kan David. Ó di ojú ogun. For you go to the battlefield. Wàá mú àkàrà lọ àwọn arákùnrin náà. You take care your, uh, to don't know what is happening. lọ́wọ́lọ́wọ́. right now. àmọ́ wọ́n mú oúnjẹ lọ. but you just take food to them. oúnjẹ la fi rán Dáfídì lọ sójú ogun. when he was sent to the battle with food. gbàtí Dáfídì di ojú ogun. by the time he got to the battle. ọ̀kan mìíràn ni Dáfídì bá. he met another team. ó bá jí gbogbo Ísírẹ́lì palọ́lọ́ àti ìjọba. he met that the whole Israelite army was keep they keep silent. àti ìjọba. and the kingdom. àti ìtẹ́. and the throne. àti And the king himself. Every point there was silent. Èmi ò mọ Gòláyàtì. I don't know that Goliath. Tó wà nínú ìran rẹ. That is in your generation. Ṣé àwọn aṣíwájú rẹ ò lè dojú kọ? That's your other uh, uh, other people can never overcome. Ṣé àwọn aṣíwájú rẹ ò lè sẹ́nu? People that are ahead of you can never overcome. Ṣé àwọn onígbọ̀n bẹ lábẹ́ òwe lára? Ṣé àwọn onígbọ̀n bẹ lábẹ́ òwe lára? Ṣé àmì àbálẹ̀? Ìṣòro mẹ́rin is meaningful. Mo wí lórúkọ Olúwa. Tonight. Olúwa fún ọ ní ìṣẹ́gun lọ́wọ́. Lọ́wọ́ àbíkẹ́yìn David was the last one. Ẹ má jẹ́ àṣìlọ inú tàlálẹ̀. Don't let us go into story time. Mo ní àkókò tó kúrú gan. I have a little time. Bẹ́ẹ̀ni ni kókó àdúrà wa ọ̀pọ̀. Our prayer points are not many. Àmọ́ ní agbára nú. Was as power hit ẹ̀yin kẹ́ múra báyìí. Some of us raise capital now. Orí ọ̀run máa yọ̀ǹda idà sọ́wọ́ yín. Because heaven will release sword into your hand. Ẹnikẹ́ni tó sọ̀rọ̀ ìdí Gòláyàtì mọ́ lọ́wọ́. The father that saw himself to be Goliath in your life. Bí Ọlọ́run ti ń dájú ẹ̀mí rẹ̀ mọ́. As the Lord live and his spirit live. Káà idà rán aṣápa lórúkọ Jésù. God of heaven will continue up in the name of Mo ń nípa ogun èèyàn kan. I'm talking about the battle of somebody. ẹja lọ lówe mímọ́. let's go into the scripture. ìjẹ́jẹ́ bá mi kà láti ẹsẹ̀ kọkànlélógún sí ìkẹrìndínlọ́gbọ̀n. verse twenty one through twenty six. Ísírẹ́lì àti Pílísì ṣẹ́gun. Ogun sì pàdé ogun. Ogun pàdé ogun. Dáfídì sì fi nǹkan tí ó mú lọ lé ọ̀kan nínú àwọn olùtọ́jú nǹkan gbogbo lọ́wọ́. ó sì sáré sí ogun. ó tu àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ. ó sì tu wọn. bí òfin ti bá wọn sọ̀rọ̀. sáà rò ó akíkanjú ọkùnrin náà. akíkanjú ọkùnrin náà. Fílípì ti Gátì. bíbélì ń pè ní akíkanjú. tí orúkọ rẹ̀ ń jẹ́ Gòláyátì sì gòkè wá. láti ogun àwọn Fílípì. ó sì sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ń sọ rí. káfíńdì sì gbọ́. gbogbo ọkùnrin sẹ́lì nígbà tí wọ́n sì rí ọkùnrin náà. wọ́n sì sá níwájú rẹ̀. ẹ̀rù sì bà wọ́n gidigidi. àwọn ọkùnrin sẹ́lì sì wípé ẹ̀yin kò rí ọkùnrin kan. ọkùnrin yìí yìí tí ó gòkè wá yìí yìí láti pè sẹ́lì ní ìjà ni ó ṣe wá ni ó sì ṣe pé ẹni tí ó bá pa ọkùnrin náà ọba yóò sì fi ọrọ̀ púpọ̀ fún yóò sì fún ilé ọmọ rẹ̀ obìnrin yóò sì sọ ilé bàbá rẹ̀ di òmìnira ní sẹ́lì tábìlì sì fún ọkùnrin tí ó dúró ní ọ̀dọ̀ rẹ̀ pé kí ni a ó ṣe fún ọkùnrin náà tí ó bá pa Fílísìnì yìí tí ó sì mú ẹ̀gàn náà kúrò ní ara Ísírẹ́lì ah! àlè aláìkọlà Fílísìnì yìí ṣe tí yóò fún don't know the Goliath is person the God. ṣùgbọ́n ọ̀rọ̀ á ṣẹ́gun rẹ̀ fún alálẹ́ yìí. everybody is for you tonight. ó ní ta ni ó ilẹ̀ ṣe fẹni tó bá mú ẹ̀gẹ́ kò lára iṣu. what we do for the person that take away this report away from you. àwọn Goliath tó mú ẹ̀jọ̀ bá ayé rẹ̀. the Goliath that brought you put into your life. agbára bọ́ lọ́wọ́ I will pray for the hands tonight. bíbélì wí pé. the Bible says. ogun pàdé ogun. battle came against us. àbí bàbá ni. Ogun pàdé. Army against army. Ogun. Bẹ́ẹ̀ náà ni àwọn méjèèjì. And two of them. Wọ́n tún pàdé bí ìsáájú. They met as the first time. Bẹ́ẹ̀ náà ni Goliath tó búra búra. And Goliath still rural again. Àwọn ogun kan bí Goliath náà rí inú ayé wa. There are some battles that look like Goliath in our lives. Àwọn alágbára kan wà. There are some powerful people. Goliath ni wọ́n. They are Goliath. We also even know. Pé wọ́n lágbára jù àwọn. That they have power more than Gbogbo ìgbà tí wọ́n bá dé. Whenever they come. Ìlágbára wa máa ń pin. That's our power. Our power. Gbogbo ìgbà tí wọ́n bá dìde. Whenever they rise. Agbára wa pin. Our power will come to an end. Gbogbo ìgbà tí wọ́n bá sọ̀rọ̀. Whenever they are speaking. Ìlágbára wa pin. Ready to do anything. Àwọn Goliath. Goliath. Ṣùgbọ́n ní ọjọ́ kan. But one day. David wípé. David said. Kí ṣe fún ẹni tí ń gbẹ Ọlọ́run Israẹli? What we talk to this person that is mocking the God of Israel. Kí la fẹ́ ṣe fún Goliath tí ń gbẹ Ọlọ́run láyé? What want to do to Goliath in your life? Inú Dábìdì ru. David was tear up in inside. Ó wọ kí máa ṣe fún ẹni? What are we going to do for the person that killed this man? Eléyìí tí wọ́n ń bẹ̀rù sátán lọ́wọ́. The man that make a, um, make a mouth against our God. Gbogbo àwọn ìṣẹ́jú. The only time I saw him as a champion. Wọ́n rí bí òmìnira. You see as a giant. Wọ́n rí bí alágbára. You see as a powerful person. Dábìdì ò rí agbára nínú Gòláyà. David never see any power in life of Goliath. Dábìdì ò rí bí akíkanjú. You never you see him as a as a champion. Dábìdì ò rí ìjọkẹ́. You don't see anything in him. Èyí tó lè mú ẹrù bá Dábìdì. That can make people to be fear. Nínú ayé Gòláyà. The life of Goliath. Ohun tí ó rí ni pé a bí òmìnira yìí. What he sees that we must put down this giant. Ohun tó and all that is in his understanding then I don't I don't know. báwo láti mú mìíràn kú. how are we going to away this time. bí ẹ̀jẹ̀ yìí ó lè kúrò ní sẹ́. is it supposed to be taken away. báwo láti mú ẹ̀jẹ̀ ah. yìí kúrò. how ah, are we going to take away this. báwo láti ṣe ogun. how ah, are we going to conquer this battle. kí á yé sátá lọ́rùn wa. so that we make mouth against our God again. ó ti jẹ́ tí onígbàgbọ́ bá tó ní òye lẹ́yìn. it's until the day that Christians have this understanding. ẹ gbọ́. listen. bí As the prophet I say. anything tí ń jọ ọlọ́run rẹ. The one reproaching your God. Ogun tí ń sọ́ta ọlọ́run rẹ. The person that is making math against your God. Ogun tí ń yẹ̀yẹ́ ọlọ́run rẹ. The person that is making jest of your God. Ogun yẹn á sẹ́lọ́lẹ̀ ní ọjọ́. That is the thought tonight in the name of Jesus. Ah. Inú bí. He was annoyed. Bẹ́ẹ̀ ló gbìyànjú láti kọjú ìjà sí Goliath. And he tried to face Goliath olóyìn ó gbòòrè. Prayer will overcome you. Dávidi sí ní sọ̀rọ̀ ẹ̀rí. And David began to share the power of testimony. Irú èyí tánikẹ́ni ò ní rí ní Ísírẹ́lì. The one that no one has ever had in history. Ọ̀rọ̀ ẹ̀rí da. The word of testimony are good. Olúwo ń dùn mí fún lọ́jọ́ yìí ní sọ ẹ̀. That is a pity for some people that come to that don't share testimony. Dávidi wípé. David said. Ah, ah, ní eléyìí. This one ẹja gbọ́n tó sọ. let's listen to what he said. eléyìí kò tó àmọ̀tẹ́kùn tí mo pa. the israel is not to bear that are killed. eléyìí ò tó kè ní o. it's not even up to lion. eléyìí. this one. eléyìí. this one. ẹja kà. let's read it. kí bíbélì wí. what does the bible say. twenty eight to twenty nine. Eliabu ẹ̀gbọ́n rẹ̀ sì gbọ́ nígbà tí ó ń bá àwọn ọkùnrin náà sọ̀rọ̀. Eliabu tọ́lí nígbà tó ń bá wọn sọ̀rọ̀. Eliabu sì bínú sí Dáfídì ó sì wípé. Ó bínú sí. Èé ti ṣe tí ìwọ ti sọ̀kalẹ̀ wáyé yìí. Uh-huh. Ta ni ìwọ àti àgùntàn díẹ̀ náà lé lọ́wọ́ bí uh-huh. aginjù. Uh-huh. Èmi náà ìgbéraga rẹ àti búburú ọkàn rẹ nítorí láti rí ogun ni ìwọ ti sọ̀kalẹ̀ wá. Ẹgbẹ́ òye ẹgbẹ́ rẹ̀. Look at the understanding of the church. Ó ní ìwọ wá. Very clear. Láti rí ogun. To see the battle. Àwọn ti wà ń bẹ̀ fódìdí ogójì ọjọ́. They have been there for the past forty days. Láti jà ogun. To fight the battle. Àwọn kan náà ń bẹ́nu rẹ̀ trust in your family. ọ̀rọ̀ rẹ lójú. your case dey no is not news to them. wọ́n ríra wọn bí alágbára. they see themselves as a powerful person. wọ́n ti jàjà yẹn wọ́n ò ìjà. they even call that fight and open to show for them. ṣùgbọ́n wọn tó lè ṣẹ́gun lórí. but you don't see things that can overcome you. gbọ́. yìí. ó wà lára àdúrà tí màá pè fún ọ. the start of the prayer I'm going to call for you. àmọ́ bó bá rí àmì ṣe. but if you can say amen. ìwọ ni wàá di dávidi ìran rẹ. you become the David of your generation amen. ẹni tó da ogbe ìran the one that delivered the old generation ẹ bá mi kà. dábìdì sì dá wípé. dábìdì wa dà lóhùn. kí ni mo ṣe nísinsìnyí. kò wá ní ìdíbí. kò wá ní ìdíbí ó sì yí padà kúrò lọ́dọ̀ rẹ̀ lọ sí ẹlòmíràn ó sì sọ bákan náà àrùn náà sì fi èfùkún gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ṣáájú wọ́n sì gbọ́ ọ̀rọ̀ tí dábìdì sọ wọ́n sọ gbogbo wọn ní ojú sọ̀lù ó sì ránṣẹ́ pé dábìdì sì kú sọ̀lù pé kí àyàfi má ṣe pẹ́ ẹnikẹ́ni nítorí rẹ̀. ẹ má jáyà. ìránṣẹ́ rẹ yóò lọ yóò sì bá fúrísì yìí jà sọ̀lù sì fún dábìdì pé wọn kò lè tọ́ fúrísì láti bá a jà. sọ́ọ̀lù gan-an rí ìṣẹ́gun on David. Saul never see come as victory in the life of David. Uh-huh. Nítorí pé ọ̀dọ́mọdé ni ìwọ, uh-huh. òun sì jẹ jagunjagun láti ìgbẹ̀wò rẹ̀ wá. Uh-huh. Dábìdì sì sọ̀rọ̀ pé nígbà tí ìránṣẹ́ rẹ̀ ń sọ àgùntàn bàbá rẹ̀. Ẹgbẹ́ rẹ̀ rí nígbà tí mo ń sọ́ọ̀gù san bàbá mi. kìnìún kan sì wá. kìnìún wá. àti àmọ̀tẹ́kùn kan. àti àmọ̀tẹ́kùn. ó sì gbé ọ̀dọ́ àgùntàn láti inú agbo. mo sì jáde tán. mo sì lù ú. mo sì gbà kúrò ní ẹnu rẹ̀. mo gbà kúrò ní ẹnu rẹ̀. nígbà tí ó sì dìde sí mi. mo gbá irùngbọ̀n rẹ̀ mú. mo gbá mú. mo sì lù mo sì lù mo sì gbá. ìránṣẹ́ rẹ pa àti kìnìún àti àmọ̀tẹ́kùn náà. èmi ti pa kìnìún àti àmọ̀tẹ́kùn náà. aláìkọlà fúlísì yóò sì pé òun ti fi ogun ọlọ́run alàyè ní ìjà. kí ni ogun ọlọ́run alàyè tó pè ní ìjà ayé dábìlì. what is the battle of the living God that is challenging the life of faith. mo ń bọ̀ ń bẹ̀. I'm coming there. Orí eléyìí máa jẹ́ ọ̀kan nínú. That person will be like one of them. Sọ́ọ̀lù pàmọ́tọ́bù. Saul never kill a deer before. Abinadabo pàkà. Abinadabo never, never kill a deer. Kò tó pa kèlè orí. No one has ever killed a lion before. Ẹni tó parí náà ló dún. The one the one that killed is one standing. Ẹni tó ní ọ̀rọ̀ ẹ̀rí náà ló dún. The one that only one of testimony is one standing. Èmi á máa sọ dáadáa. I do say it very well. Bàbá mi ní kìsẹ́nì ń sáfọ́ tó tó ń sáfà jẹ́. If you see a Christian only way from which it always He has already fall. Ó ti ṣubú. He has already fall ó ti ṣubú. you have already fall. wọ́n ẹ sá. you don't run mo ti sọ fún yín I have once you. ìdí tí mo fi kú òun sọ́ọ̀sì wa gbà ń the reason the reason why I left our former church. ó wà lára rẹ̀. is part of it. ìjà yẹn mo ti wọ́pẹ́ mi gbé mi ò sí ń then I knew that I'm, not supposed to be here. nígbà tí òye ò tí ì yé wa. when we don't have the understanding. a jọ gbàgbọ́ nù ẹ̀. we believe in that. ṣùgbọ́n tí pásítọ̀ wa ti sọ pé. but the day our pastor say. ó gbórí bàbá wáyé. that he mourn the people pastor. ó ní àmọ́ bẹ àjẹ́ náà ní bá. I will be begging the witches. ah lágbára tó. I don't know what is wrong some of these máa jẹ́ kú. means all of us are sad. pa gbogbo wa ń bí ọ̀rẹ́ di. the uh, witches are witches are kill us already. àti ẹ̀sìn jẹ̀mí wa. the wizards are kill us already. èyí ti dùn sí náà rẹ̀. this is i'm going to stay. ìgbà yẹn sì ni mo ẹsẹ̀ ń wọnú àdúrà. so then i was about entering to prayer. mo ti parí. i killed before. Èyí náà máa jẹ́ ọ̀kan. And this one also be one of them. Torí pópé ogun Ọlọ́run ni. Because it challenge the that are the living God. Bẹ́ẹ̀ dẹ̀ ni Dáfídì gbé ìgbésẹ̀. And David took a step. Láti bá Gòláyàtì jà. To fight Goliath. Ó sá òkúta márùn-ún tó lágbára. He picked five sweet stones. Ó sá nínú omi jáde. Picked from the river. Láti kọjú ìjà. To face the battle. Pẹ̀lú ẹni tó ní ọkọ̀. With the one that has sword. Tó ní àdá. Have cutlass. Tó ní ìhámọ́ra. Have every hammer. ó wá sọ òkúta márùn àti kánákáná. and he picked the five stones with a catapult. ohun tẹ́mi ó fi pa eléyìí ni. this is what I will use to kill this man. èmi ò nílò idà. I don't need sword. èmi ò nílò àdá. I don't need cutlass. mi ò nílò ìbọn. I don't even need gun. ṣùgbọ́n tí mo nílè. for this what I have. òun náà máa fi borí. is what I will use to overcome. dán orúkọ Jésù àṣẹ́gun fún ọlá lẹ́yìn. the name of Jesus will overcome for you tonight. Dáfídì sọ wípé. David said. Ó pe ogun Ọlọ́run níjà. He challenged the battle of God. Ìyẹn ni wípé. It means that. Dáfídì mọ̀ tó David knew what is carrying. Dáfídì mọ̀ pé nǹkan kan bẹ lára. He knew that something is in his life. Dáfídì mọ̀ pé àṣírí kan bẹ nínú. David knew that there is a secret in him. Tí ń ṣe ti Ọlọ́run. That is of God. Tó yàtọ̀ sí ti Goliath. That is different from that of Goliath. Àwa You see Goliath as a champion. Dábìdì rí tí ń bẹ nínú ẹ̀. David see what is inside him. Ó ń rí tó ń bẹ nínú ẹ̀. You see what is inside him. Ó ń rí Ọlọ́run tó ń bẹ nínú ẹ̀. You see God that is inside him. Ó ń rí ìfàmì òróyìn. You see the anointing upon his life. Mo ti sọ fún yín rí. I wan study here. Ó léwu láti bá ìfàmì òróyìn It's dangerous for you to fight against that person. Oh If you go and read Psalm one perfect and do my perfect no how. wọ́n ṣe pe ọkàn ní because of that time. David has been anointed. at ti fi David carried a heavy anointing. ó ní ìfàmúrẹ̀ tó lágbára lórí not upon the Goliath. èyí tí kò sí Goliath. Goliath wanted to fight David. but he never seen the oil upon David. he never anointing. kò mọ̀ pé ó ní ìfàmúríyàn ní orí rẹ̀. but David knew. ṣùgbọ́n dáfídì mọ̀. he knew the God is in him. ó mọ̀ wípé ọlọ́run kan wà nínú. the prayer of us that we used to sing. orin Yorùbá kan tá a máa ń kọ. bí mo ti yá kéré mo lọ́rùn bí mo ti yá mo lọ́rùn wá. ó mọ̀ pé ọlọ́run ńlá kan. he knew there is a powerful God inside him. Màá pa I'm going to kill words after long gbàdúrà. you want to go and pray. The pẹ̀lú kẹ́lẹ́kẹ́lẹ́ let's read verse forty five. ẹsẹ̀ ìkànnì ní forty seven. àádọ́ta. dábìlì sọ títí náà pé uh-huh. ìwọ mú idà uh-huh. àti ọkọ̀ uh-huh. àti àwátọ̀ mi wá. àti àwátọ̀ mi wá. ṣùgbọ́n èmi tọ̀ wá ní orúkọ olúwa àwọn ọmọ ogun. èmi tọ̀ wá ní orúkọ olúwa àwọn ọmọ ogun. ọlọ́run ogun sẹ́yìn tí ìwọ ti gàn. ọlọ́run ogun Israẹli tí ìwọ ti jọ. lónìí Yorùbá yóò fi ìwọ mi ní ọwọ́. èmi ò pa ọ́. èmi ò pa ọ́. èmi ò sì torí rẹ kúrò ní ara rẹ. ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀rí ńlá ó sọ ní ojú Gòláyàtì rẹ. sẹ́yìn ní face Gòláyàtì. Ọlọ́run ò fọ ní ẹ̀mí ẹ̀rù. God doesn't give you the spirit of fear. Kò fọ ní ẹ̀mí ẹ̀rù. Never give you the spirit of fear. Ẹ̀rù yẹn kì í ṣe ti Ọlọ́run. That fear is not of God. Ẹ̀rù ìdàkejì ìgbàgbọ́ ni. Fear is the opposite of faith bẹ́ẹ̀ yẹn bá ti sọ ìgbàgbọ́ nù ní mọ̀ ń it's when you lose faith that you begin to fear. ó kọjú sí. he says in. Hmm, èmi tútọ̀ wá. I come to you. ní orúkọ olúwa. in the name of the Lord. ẹni tí ń jà ní ṣẹ́gun. the one that fight and conquer. ó wá sọ fún Goliath. now to Goliath that. èmi ó pa ọ. I will kill you. sọ pé èmi ó borí rẹ. say I will overcome you. ó yẹ kó lè sọ̀rọ̀ náà jáde. so you can say that one out. èmi náà borí Goliath ayé. I will overcome Goliath my life tonight ó ti máa sọ fún yín àlọ́ ọ̀rọ̀ ta. people doesn't the enemy will not accept pleading. ẹ̀sọ́ ní bó lágbára ó jẹ́ ọlọ́run. because it's powerful it's wicked or evil. kọ́mọ bàkọ́ ẹ̀sàjà máa worship ẹ̀sàjà máa bọ ẹ̀sàjà máa. òun náà ló padà pa. is the one that will soon kill you. ìjọba pastor. the day you refused. láti máa sá. to run fún olórí ogun rẹ. for the king of your party. tó kọjú sí. and you attack him on her. lọ́yẹ̀ nìṣẹ́gun rẹ bẹ̀rẹ̀. that was the day your victory start. èmi ò pa ọ́. èmi ò pa ọ́. èmi ò di orí ẹ. I will cut off your head. àkókò tí Dáfídì táwọn ó gé orí. the time the lady was saying is going to cut off his head. bóyá ló mọ̀ pé kò sí ìdà lọ́wọ́ ẹ̀. maybe you know there is no sword in his hand then. kanakana ló mú náà. you only have the catapult. ó sì ti sọ̀rọ̀ ìṣẹ́gun. and he is speaking the word of the church. ó ti sọ̀rọ̀ ìṣẹ́gun. he has speaking the word of victory. ó ti sọ tí ó fi òkú Gòláyà ti ṣe. he is saying what he is going to use the head Gòláyà to do. ìjọba bá mọ̀ bọ́dé ń jí lóru. The day you know how to wake up in the midnight. Láti bá olórí ogun ayé rẹ̀ To speak and to speak to fight against the ship of your life. Ìṣẹ́gun rẹ̀ bẹ̀rẹ̀. That was the day your victory started. Tani dúnmọ̀ wúrúmọ̀ wúrúmọ̀. Who is that one threatening you? Tani tún sọ̀rọ̀ ẹ̀dí Who has turned himself to Gòláàtì in your life? Àwọn Gòláàtì kan bẹ́ẹ̀ lé bàbá wa. There are some Gòláàtì father's house. Àwọn Gòláàtì kan bẹ́ẹ̀ lé ìyá wa. are some in our mother's house. Wọ́n bẹ nínú ìran wa. There are in generation. Wọ́n bẹ lẹ́nu sẹ́. in our working place. Wọ́n bẹ níbi gbogbo. in every place. Wọ́n Israel proceeded with their working faith to mention that for them not to kill. Wọ́n jẹ́ tó nínú ọjà ń Even in that market place. Àwọn ọmọkùnrin kan bẹ́ẹ̀ bẹ̀. There are some people there. Wọ́n ti bẹ̀rù wọn jù. They fear them too much. Wọ́n ní àwọn náà pààyàn àwọn náà pààyàn. They say they are the ones killing people they are the ones blood. I just look at them. Ọ̀hún tí ìní Kristi. You are yet to it's not yet to happen. If Christ to who wants to kill you when you are in Christ Who is that powerful one? Unless he is able to kill you. If he is not killed, he was. Number two. Gbàgbọ́ Believe that. Wọ́n ní kò You are the one to believe. Oh, gbàgbọ́ ni. It's because you don't have to. Ó mọ náà tó tẹ́tí. You don't know the God that is there. Wọ́n ní ní orúkọ olúwa. He in the name of the Lord. Èmi tọ̀ I come to tell you the name of the Lord. Wọ́n wá You came to move with the, the agreement of the sword that you carry along. Bíbélì And that makes it understand. Ọdún ìjà weapons are not carnal. They are mighty. To put down the strong soul. God came with a carnal weapon. Ṣé language. ìjọba bá wọn ìjà níjà. if you know how to fight spiritual battle. ìjọba ni ìṣẹ́gun rẹ tẹ̀. that will the day you have a book. èmi wá ní orúkọ lọ́rọ̀ ọ̀gbọ̀n. I pray much in the the Lord God èyí tí kò tó lé fojú the one that Goliath can never set his eyes on. èyí tí kò tó lé rí. the one that cannot even see physically. èyí tí ẹni sọ́ọ̀lù dò the one even saw cannot even see physically. èyí tí abinadabu the one that Nick cannot see. èyí tó gbọmọ Israẹli the one that old Israel cannot see. ó ní Dáfídì mú wa. that is what David brought. ó lóun wá lórúkọ lọ́wọ́. in the name of the Lord God of hosts máa lu kíládì bàjẹ́. gbogbo méjèèjì tì di túbà tù bá tù àwọn kristiani tì. the department of islamu bá. àwọn ministry the police also move back. wọ́n ń wo ọkùnrin gíga. they are looking at the giant. àti ọkùnrin kékeré. and the small man. wọ́n ń wo ẹni tó pè ní akíkanjú. they are looking at the champion. àti ẹni tó pè lọ́mọ kékeré. and the one they call a little thing. ẹni tó pè ní kékeré. the one they call a little thing. wọ́n ń yọ ọlọ́run ọ̀lẹ. Olúwa ti agbára lọ́dọ̀. Lọ́dọ̀ abẹ́rẹ́ power within you. Nígbà tí ìjà kọlu ìjà. When battle came against Fatu. David, ò jẹ́ kí Gòláyà tó lo ìjà rẹ̀. David doesn't allow Goliath to use his weapon. Kí Dábìlì tó pa Gòláyà. Before he kill Goliath. Kò lóun kankan nínú ìjà. Never use anything of his. Bí àbí bá lé. If the owner can be strong. Oyinísí alágbára tó ń lò láti dojú ogun kọ́. The weapon of power used to attack you. Tọ́lá lè ó máa ṣègbè lórúkọ jẹ́. The life is perished in the name of Jesus that Goliath attacking you. Níbo ló wà? Where is he? Ó kù wọ́n. What kind of battle is it? Ló sọ ọ́ láì ní Goliath. That's why you set up Goliath in your life. Jẹ́ sọ kankan fún ọ. Let me tell you something. Ogun tó bá ti pọ̀ lẹ́nu mọ́ báyìí. The battle that makes you keep silence. Tó sọ̀rọ̀ tó lè sọ̀rọ̀. That speak and cannot speak again. Ó sọ nípa ogun. I'm talking about that. Àwọn bí ogun gbèsè. That is battle like death tó sọ̀rọ̀ sọ̀rọ̀ lè sọ̀rọ̀. that speak and cannot talk. àwọn bí ogun ẹ̀sìn. the battle of sickness. tó sọ̀rọ̀ sọ̀rọ̀ lè sọ̀rọ̀. they speak and cannot reply. àwọn ogun tó le. the strong person. àwọn kánà máa sọ àwọn jí gòláyà di o. there are some people that even turn themselves to be gòláyà. àwọn ẹgbẹ́ rẹ. your elderly people. ọmọ àbúrò bàbá ìyá. your maybe uncle or sister. àwọn ẹbí ara. maybe family or relatives. wọ́n òkùnkùn bọ́ra. that cover themselves with. wọ́n ti sọ àwọn jí gòláyà. they can turn themselves to be gòláyà ẹ ti bẹ̀rù wọn. you fear the funeral. ọmọ bá a pa. so that they will not kill you. lẹ́yìn programu talẹ́ yìí. after tonight's program. as a program gan lọrin. the program was big we were there we did the program. ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. at the beginning of this year. mo rántí dáadáa ní January. I still remember in January. mo kọjú sí ọmọbìnrin kan. I faced a lady. tó lọ́ọ́ fi ogún ẹ̀ hàn mi. that the Lord revealed his part to me. pé kò that no husband mo wá ní kó bọ́ síbí kan mo tẹ̀ ní kó máa jó àbí mo tẹ̀ kí ni mo ní mo ṣe ń jọ. mo sáà mọ̀ pé mo ní ṣe nǹkan mo ní mi ò gbàgbé rẹ o. I said I forget you. Just stay in front like Most this. minister. And I continue minister. After the program. Mo pray fún. I pray for her. Ọlọ́run máa jẹ́ kó lọ́kọ. I said we get her. Olùkọ́ àwọn Some people will die in our family. Ẹ Yes. Gbàtọ́ máa fi di by February. ó ló ti di èèyàn bíi mẹ́rin tó ti kú. about four people have died. mo ti máa débẹ̀ o tó bá ti pẹ́ pé wọ́n ti kú báyìí òun ti fà fóònù. once they call their pet. wọ́n jẹ́ fẹ́ ta fóònù yóò yóò switch ẹ̀ hàn. for three days we switch off the phone. ó ní ó ti di ọkùnrin ó tún wá ń yọra ó ti di ọkùnrin mẹ́ta. three men have come to approach her. tó wá bá. have come to approach her. ẹni tí mò ń sọ yìí. the one I'm talking about. <laughs> ó ti dàgbà ẹ̀yin náà sọ pé ó ti dàgbà àwọn náà rí wọ́n ló ti dàgbà ó ti dàgbà. kò sì má rìrì. No husband. Ó ti dàgbà. She is old. Ó wá fẹ́ ẹni tó ń ṣe masters lọ́wọ́ ẹni tó ń ṣe masters wa rẹ̀ tí ò tí ì. The one who of master paper. Tí ò plan kankan. Na ma na. Àníwọ̀ ni màá fẹ́ You are going I'm going to marry you. Ó wá mú lọ̀dọ̀ àwọn family. I took her to the family nígbà tí àwọn alágbára ayé rẹ kú. ẹni tó sọ̀rọ̀ ìdíje láyà. the one that tell you say to go life problem. ti ń dín ìrọ̀ ayé rẹ lọ́wọ́. the decision of your life. ẹ̀yún ni ìṣẹ̀fọ̀ ha àlejò. bí àní ẹ̀ ní agbára. the woman is ilé amújẹ lálẹ́. God is going to àwọn ọmọdé ń sọ̀rọ̀. the battle that speak. tí ó sọ̀rọ̀ báyìí tá a he will speak and you no be able to reply. ogun tí ó pariwo tá shout and keep quiet. Ah, Tonight. Mo rọ. I hurt you. Bó bá kàlẹ́ nígbàgbọ́ nínú orúkọ yẹn. If you can just have the of faith in that name. Tó gba Jésù yẹn lọ. You accept that Jesus. Wọ́n ní mo tọ́ wá ní orúkọ wa. I came to you in the name of the Lord. Bẹ́ẹ̀ni yóò bá ṣẹ́gun. If you are going to overcome. Ó dá lórí oyin ohun ìjà rẹ̀. It depends on the kind of weapon you want to use ó dá lórí agbára ẹ̀. it depends on your power. ó dá lórí alátìlẹ́yìn ẹ̀. it depends on your supporter. ó ta kánnakánná ìṣe ti kátàpọ̀. ọmọ ẹja kà á tán lórí àwọn míì tí ò lo bíbélì ní bisọtì. lónìí ibi olúwa yóò fi ìwọlé mi lọ́wọ́. èmi ò pọ́ èmi ò sì torí rẹ kúrò ní ara rẹ. Uh-huh. èmi ò sì fi òkú ogun fílísì fún ẹyẹ ojú ọ̀run lónìí yìí uh-huh. àti fún ẹranko ìgbẹ́. Uh-huh. gbogbo ayé yóò sì mọ̀ pé ọlọ́run wà Ísírẹ́lì. gbogbo èèyàn yóò sì mọ̀ dájú pé ọlọ́run kò fi ìdáhùn kò gbani ọlọ́ dá tí ọ̀kan gbá nílà. nítorí pé ogun náà ṣe olúwa ni ogun yẹn ló sì fi olúwa lọ́wọ́. ó sì ṣe nígbà tí dísínà dìde tí ó rìn tí ó sì súnmọ́ tòsí láti pàdé dápídì dápídì sì yára ó sì súnmọ́ sí ogun láti pàdé fílísì náà. oúnjẹ ló kọ́kọ́ pàdé ẹ̀. dápídì sì fi ọwọ́ rẹ̀ sí inú àpò. má sàfọ̀gọ̀ mọ́. bí ó rọrùn ìwé pépà ó sì mú òkúta kan láti ibẹ̀ wá ó sì fi ó sì fi ó sì bá fílísì náà níwájú òkúta náà sì wọ inú agbárí rẹ̀ lọ. ó wọ inú agbárí ẹ̀. ó sì ṣubú dojúbolẹ̀. ó ṣubú lulẹ̀. bẹ́ẹ̀ ni dábìtì sì fi kànákàn náà òkúta ṣẹ́gun fílísì náà. ó fi kànákàn náà àti òkúta ayọ̀ kan ṣoṣo ṣẹ́gun fílísì náà. ó sì borí fílísì náà. Uh-huh. ó sì pa. ó pa. ṣùgbọ́n ìdà kò sí lọ́wọ́ dáfídì. ẹgbẹ́ kò sí ìdà lọ́wọ́ ẹ̀. dáfídì sì súré. ó súré. ó sì dúró lórí fílísì náà. ó dúró lórí fílísì ó sì fi ìdá náà bẹ orí. ó fi bẹ lórí. nígbà tí a fi sì rí pé akíkanjú wọn kú. tó gbọ́ ohun ìjà alágbára gbé dání lòdì sí ọ. every weapon and department threaten and hold against you. olúwa lò láti fi ṣe. ọlọ́run yìí ṣe yìí ṣe kúrú máa fẹ́ ẹ̀rọ náà. dávidi ti rí ìdá sọ. david has first saw in the in the in the in the body of goliath. pé ìdá náà máa ń lò. i'm going to use this sword. ìdá ẹ̀ náà ni màá lò. i will use this sword ó ìjà rẹ̀ náà ló lò. and he used his weapon. gbogbo ọmọ ogun Fílísítì kan tú dànù. all the family of Philistines just fail. olórí ogun ayé rẹ̀ á ṣubú lálẹ́. the battle of your party is short tonight. a fẹ́ lọ gbàdúrà. you want to go and pray. mi ò ní sọ̀rọ̀ lórí apàlà kalálẹ̀. I will not speak on a particular part tonight. Àṣírí mi ni fún ìtàn mi. Zanada sick ah. Uh, sọ̀rọ̀ pé òkúta márùn-ún ni Dáfídì mú. You know David pick that stone. Ó wá sọ mẹ́rin yókù lẹ̀. And he put the remaining four down. lórí ẹyọ kan ló pa. because only use am to kill Goliath. ṣùgbọ́n tó bá lọ ka bíbélì rẹ dáadáa. you gats read your bible very well. second samuel chapter twenty-one. samuel kejì orí kọkànlé ní ogún. second samuel chapter twenty-one. orí kọkànlélógún samuel kejì. verse fifteen to twenty-two. ẹsẹ̀ kẹrìngún sí kejì ní. ẹ̀rí òmìrán mẹ́rin yòókù. you will see the remaining four champions. òmìrán mẹ́rin dávidi bá pàdé. david met four Goliath àwọn ènìyàn míì ló ran dávidi lọ́wọ́ láti pa òmìnira mẹ́rin. if other people that help Goliath are uh, David to kill the, the many Goliath. wọn ò bá pa dávidi tó. they have killed Goliath. ó pa kan ní ìbẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀. he killed one at the journey of his life. mẹ́rin dúró dé ní ògbólógbò ọjọ́ ayé. the many for waited for him as he go as he go. You have been getting old. Kíkò láyà ti mẹ́ kí àwọn òmìnira mẹ́rin yòókù tó jáde wá. All these four uh, giants now rise again. Ọlọ́run ló ní kí Dáfídì ní àwọn ọmọ ogun tó sá. Only God has said you have a good a eh, better army. Wọ́n là níjọ́ gbá a lóògùn mọ́. We no we no go to battle with us again. Kí ògo Ísírẹ́lì má bàa wọ. So that the glory of God uh, Israel will not be king. Kó má bàa wọ mi. So that we no torí fàdábìlì tọ́lọ́jọ́ náà. because he already killing that day. ó pa kan ní ìbẹ̀rẹ̀ ìrìn àjò ayé. he killed one at the beginning of his life. mẹ́rin dóde lógbólógbò. and the saw are waiting him as he was going. onígbàgbọ́ múra ogun ni. he sent some people to for bath. bàbá kan wà ní jẹ́ àgbàkú làdúrà. the man called àgbàkú is prayer. ẹ àgbàkú làdúrà. he pray till you die tó tó bá ṣẹ́gun ní ìsìn kò túmọ̀ sí pé ogun mi that one that you overcome that doesn't mean that Zanzibar will not come again. Goliath mẹ́rin yòókù. the remaining four Goliath. David pa wọn o. David killed them. sọ̀rọ̀ ọmọogun rẹ̀ ló pa. but it was army that helped to kill him. òkúta márùn-ún ọjọ́ kìíní. the five stone. Goliath márùn-ún náà ni. is meant for five Goliaths mi ò mọ bí àwọn òmíràn tiẹ̀ ti pọ̀ tó. I don't know how many your Ghana Agbolas are. Dábìlì tiẹ̀ ti pọ̀ tó. I don't know how many David are. Báyọ̀ sábà àwọn nǹkan sáyé. Maybe you focus on before. Wọ́n ti kú lé yín. Ọ̀dà sí ni mo ní yàrá. fọ ní sábà. Ọlọ́run kì í fi kúṣe wájú ọ̀nà náà. Ààrẹ náà mi ò tẹ̀ bí mi ń bèrè mi. So who will you ask me, pastor? Wòlíì. Prophet. Kí ló dé sí o? Alájọ́ ah, ah, ti ń jagun ẹgbẹ́ ogun ọjọ́ ti tán. supposed to finish. ìbéèrè kó lè béèrè nìyẹn. that is the question you can ask. Mr. Mati wá sí mi. Bẹ́ẹ̀ làǹgẹ́rì rẹ̀ ti wí. Ìyá mi àtẹ̀lù wa ń dún mọ̀ mọ́? Wọ́n ń Gòláyà kẹ́tì yìí. Alálágbára tó ń ké. Wọ́n ń bá Pásítọ̀ rẹ̀. Talẹni títí ń pa àwọn ọmọ ológo lẹ́kọ̀ọ́. Who is the person killing the glorious children in your house? Talẹni tí ń fi iṣẹ́ agbára rẹ̀ borí yín. Who is this work of darkness to overcome the people? Àkókò tó láti ṣẹ́gun. The hour has come to overcome them. Mo fẹ́ kó o múra. I want you to be prepared. Ní ìgbàgbọ́ absent. Mú ọjọ́ kúrò báyìí. Take away cowardness. Má wo bó ti tó. Don't look at after having it. Má wo àwọn tó ti borí lé. Don't look at it that you have become your family. Ẹ̀rọ ti pa àwọn pásítọ̀ kan. You say you have killed your pastor in your house. Tó bá pa àwọn pásítọ̀ kan ní ìrọ̀lẹ́. You have killed your pastor in your generation. Nígbà tí kò lè pa àwọn tó àìsí pastor. It doesn't mean that you can kill you as you are not a pastor. Bọ́ọ̀ ti mọ lọ́rùn rẹ The way you know your God. Ó túmọ̀ sí bí ọjà bí ìṣẹ́gun rẹ ti tó. It talks about how your victory is. Alágbára ni Ọlọ́run rẹ. And uh, God is a mighty one. Ó lágbára láti ṣẹ́gun. He has power to over overcome every battle. Orúkọ yẹn náà ni Dávidi fi ṣẹ́gun. That is the name that David used to pray. Orúkọ yẹn náà ni ìṣẹ́gun rẹ wà. And that name lies up with you. Kò bá jẹ́ gba Jésù yẹn lólu àgbẹ̀. Do you accept that Jesus as your Lord and Savior? Orin ní àṣálẹ̀ wípé. And see tonight that. Alágbára ni láti ṣẹ́gun Gòláyà. The power man to conquer Gòláyà. Bíbélì wípé. The Bible says. Ní jíjẹ́wọ́ orúkọ rẹ̀. In confessing his name ó ní gbogbo epo ni kó wó. every knee should be. tí gbogbo àwọn sì tẹ̀lé. and every tongue should bow. kó o tiẹ̀ sọ pé Jésù lásán. that that take king. olórí ogun ayé rẹ gbọ́dọ̀ farapa. that messengers the battle of your life must fall. you must fall. ó gbọ́dọ̀ ṣubú. you must fall. ó gbọ́dọ̀ kú. you must die. ó gbọ́dọ̀ borí rẹ. you must overcome. ọlọ́run You are here, you are after Jesus. Àkókò ni láti máa yẹ ẹ̀kọ́ Jésù. It's for you to give your life to Jesus. Ọlá fẹ́ gbàdúrà la. You want the to pray tonight. Ṣíṣẹ́gun Gòláyàtì. Overcoming that Goliath. Ìwọ lọ mọ Gòláyàtì. You are the one that know how to cross the Goliath. Ìtẹ̀lé ó lè yàtọ̀ sí tiwọn. Mine might be different from yours. Ó lè yàtọ̀ sí ti mọ́mì. It might be different from that of mine. Ó lè yàtọ̀ sí ti dádì. It might be different from that of dad. Ó lè yàtọ̀ sí ti mọ́ndé. It might be different from the Ó lè yàtọ̀ sí ti evangelist from evangelism. Ó lè yàtọ̀ sí ti pastor. It might be different from the evangelist. Ó lè yàtọ̀ sí ti pastor. It might be different from an Goliath náà. That Goliath. Ìbéèrè mi ni pé. My question is. Ta ni Goliath náà? Who is that Goliath? Kí ni Goliath náà? Who is that Goliath? Àkọ́kọ́ rè. Be the first. Ìṣẹ́gun àkọ́kọ́. Be the first. Láti borí Goliath náà. Ìgbà kọ́ńdà Goliath. Ìgbà Jésù ló lọ sí. Ìgbà Jesus and Lord say. Ìnáwó rẹ̀ sókè dọ̀bà sí ìgbà Jésù. Yẹ́ to give your life to Jesus. Láti fi ayé rẹ̀ fọlá. To give your life to him to me. Ìṣẹ́gun àkọ́kọ́ ni. That is the first of two. Ọ̀nà ìṣẹ́gun àkọ́kọ́ ni. That is the way of it. Ọ̀nà ìṣẹ́gun ìjẹ́yìí. The second one. Òun náà ni a ó ké. For me shout nínú agbára. a ó dojú kọ. a ó gbé ìgbésẹ̀. thank you father. blessed be your holy name. fọwọ́ rẹ yẹn dáadáa. fọwọ́ rẹ yẹn dáadáa. dídé lórí ẹsẹ̀ rẹ̀. stand up on your feet. ah wọ́n ní dávidi sáré ọ̀rí bí. the forty-three round. Mélòó ló ní Gòláyàtì kan tó ń many of us are having one Goliath that we are facing one way or the other? You do see their hand. Whenever he speak, you keep silent. but ẹ̀fọ́ lésì kì reply. will èèyàn méje. That's seven people. Bí ọmọ bẹ́ẹ̀ ti pọ̀ tó nu lé. I don't know how many you are here. Láti sọ fúnra yín pé. Don't tell yourself that. Èmi á ṣẹ́gun Goliath náà. I will perform that Goliath tonight. Màá ṣe Goliath lálẹ́ sá. Oh, oh, dẹ̀rẹ́ èèyàn kankan sọ fún. Àwọn tó wà lẹ́yìn yẹn. Yóò ṣe three times. Màá ṣẹ́gun láti. for tattoo ends. Mi ò ní kókó àdúrà tó pọ̀. I don't have many points of prayer. Láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá. Within ten minutes. A fẹ́ gbàdúrà. We want to pray. Màá sáré pé àdúrà bíi mẹ́rin sí mẹ́rin. I take up four or five prayer points. Láti borí Goliath. To overcome Goliath. Ẹ̀jọ́ o. Listen. Agbára ń bẹ nú ẹ̀. There is power in it. Agbára ń bẹ nú ẹ̀. There is power in it. Orúkọ Jésù yẹn. Let God name of Jesus. Ó ní mo fi ṣe òkò márùn-ún yẹn. The one I use to. Mo fẹ́ fi ṣe EFUS mo fi ṣe òkè I used to make it as a first school. ẹ múra dáadáa. be prepared. ẹ múra dáadáa. be prepared. ibi tó ti bẹ̀rẹ̀ rè. this is how we are going to start. agbára láti borí Goliath ayé mi. the power to perform the Goliath of my life. wọnú mi lálẹ́. come into me tonight. ẹ̀yin kan ò tí ì lágbára. some of you are yet not far. ó ní wọ́n fi ń fò níbi ní Goliath fi ń dúnmọ̀ òun. and that is why Goliath is checking you. ẹ bèrè fún agbára. ask for the power. àyè ó lè sà. agbára láti borí Goliath ayé mi. power to perform the Goliath of my life. ó yẹ wọ

David is son nípa ìgbà tó ń sọ pé mo pa àmọ̀tẹ́kùn. When David was saying he killed the deer. Ó pa kìnìún. He killed lion. Kí lẹ́rù bó ń sọ fún Sọ́ọ̀lù? What do you think he's telling Saul? Ó sọ fún pé òun ní agbára. That he has power. Ẹgbẹ̀rún task. Sẹ́rí àwọn ogun kọ̀ọ̀kan wà tá téèyàn ń jà. There are some battles that we are fighting. Kí ń dojú ti ìgbàgbọ́. That is, pushing faith to the strength. àwọn ogun tí ò tó láti mọ yẹ̀yẹ́ ẹni. the battle that is not up to uh, the one that is the molesting one. ẹ̀wọ̀n pé tó burú jù ni pé kí wọ́n sọ pé. <laughs> bọ́ọ̀ ti ń gbàdúrà tó àárín tó ọmọ bọ̀. as you have been praying we don't see what, anything that you bring from your prayer. ẹgbẹ́ méjèèjì òkè. no share pursue ends. bẹ́ẹ̀ dẹ̀ ni a kù it's because we lack power. ẹ sọ̀rọ̀ speak out. ẹ̀yin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alẹ́ lálẹ́ yín. some of you are here tonight is your night. ariwo bí ìgbà tẹ̀lé. sáwọn àti àgbẹ̀tò sí gbèsè. agbára tí màá fi borí gòláyà. ọwọ́ náà ti sọ̀rọ̀ fún ta gòláyà. ọ̀run yọ̀ǹda rẹ̀ sínú mi. ẹ̀fọ́ ìrísí sómi. bàbá ti jẹ́ ọ̀run yọ̀ǹda rẹ̀ sínú mi. ẹ̀fọ́ ìrísí sómi. yọ̀ǹda rẹ̀ sínú mi. yọ̀ǹda rẹ̀ sínú mi. yọ̀ǹda rẹ̀ sínú mi. ó yá gbà. payment for you against the name of the Lord of you. Pray for the last time. Mi ò tí ì rí bọ́ọ̀n gbàdúrà. Let us see you pray. Wọ́n ìgbàgbára náà. Wọ́n rí sí power you receive. Òkè ṣe bọ́ọ̀ ti mìírí. Lord, the way you are shaking your head. Ọjọ́ bá ń bọ ẹ̀yin tó mìírí. Kì í ṣe bẹ́ẹ̀ lọ́sẹ̀ máa ń bẹ̀rẹ̀. That's not the to receive power. Ẹ̀yin tẹ̀ ń dá ẹmọ kí ẹ mọ́ mi yẹn. I greet a good spirit I pays you very well. Pray you for your power. Ẹ kígbe. Olúwa lọ́rùn wọn mọ́ ogun. Ó lọ́rọ̀ mẹ́rìndínlógún yìí. mo lè yọ àdúrà mi ò tí bá ní kí n yọ tó kéré màá yọ àdúrà fifty. I can bring out about fifty prayer points from here. ṣé ó kéré. very at least. nínú ẹsẹ̀ kọ̀ọ̀kan pé kátàdá àwòwò báyìí. verse from each verse. ṣùgbọ́n ìyẹn kọ́ là lálẹ́. that's where we are going tonight. àdúrà wa ò ju bíi márùn lọ. our prayer is number than five. ẹ mú lára àdúrà ọ̀rọ̀ ọ̀nù bíbélì yẹn gbà eléyìí from uh, take one for this Bible to pray this. ẹ mú báyìí kẹ eléyìí. now take this one and pray it. Bíbélì wípé. The Bible says. Gbogbo ìgbà tí Gòláyàdì bá ti dìde. Whenever Goliath rose. Ó ti sọ̀rọ̀. When he speaks. Gbogbo ọmọ Ísírẹ́lì àti Palọ́mọ́. Those Israel will keep silent and run away. Ẹ kígbe. Shout. Talẹ́ni tí ń fi ogún lọ ìṣẹ̀dá mi gan. Who is the one threatening my creation with battle? Talẹ́ni tí ṣe kiri. Who is the one threatening my creation with battle? Talẹ́ni tí ń fi ogún lọ ìṣẹ̀dá mi. Who is the one threatening my creation with battle? Ẹ̀yin ọgbọ̀n ọ̀rọ̀ ìlú bẹ̀rẹ̀. Ó sọ fẹ́ bò. Láìsí mọ́. Ó yàgbọ́. Amen. Àṣé Gòláyàtì ò tiẹ̀ lágbá. Goliath doesn't have any power. Àṣé kò tí ìdọ́dọ̀ ẹjọ́ lágbára jù lọ. It's because you get to get people that is more powerful than you. Àṣé ò lágbá. He has no power. Àwọn èèyàn rí bí alágbára. People see him as a powerful person. Wọ́n láti kékeré ní ti ń jagun. He said right from his youth has been fighting. Àṣetogun bá pàdé ogun. When battle came against battle. Amọ̀ rẹ̀ kan. Wọ́n would normally fit tie. Ẹjọ́ méjèèjì sókè. Raise up your two ends ẹni tí ń fi ogún lọ ìṣẹ̀dá ẹ. the one thirty your party will create uh, your life your future will pass. wọ́n fi ṣeré o. don't joke with it. mo sọ̀rọ̀ nínú májẹ̀mú àti àṣẹ ìjọba. I free from the covenant and uh, the calling that I been used to call. lálẹ́ ọ̀run ṣẹ́gun rẹ̀. tonight people are coming. ha amen. ẹ já gbàdúrà. let's pray. mo fẹ́ pe àdúrà torí èèyàn kan. I want to call this one because of somebody. Gbogbo bí tó wà tó ti ń dán mi. Wherever you are listening to me. Dáadáa o. Pray it well. Dáadáa o. Pray it well. Wàá fi gbogbo gbà. You will not start to pray Alágbára ti ń pa ògo ayé mi lẹ́nu mọ́. The powerful one that is silencing the glory of my life. Alágbára tó ń ṣe ni. The powerful one silencing the glory of my life. Wàá ní kú. You say die. If you are unable to pray Ó yẹ kó gbẹ̀ ọ́ bú. Your grace supposed to have burst out. Wọ́n jẹ́ pé Abinadabu. If Abinadab. Àbí And Eliab. Ló pa Goliath. Was when I Goliath. Àwọn la àbámọ̀. You could have known them. Gbogbo àwọn tó wà pẹ̀lú Sọ́ọ̀lù. All people that are with Saul. A pa wọn lẹ́nu mọ́. They are they fight. Bẹ́ẹ̀ ni ògo wọn. And their ògo wọn dábẹ́. And their glory keep quiet. Ẹnìkan tó That's Goliath. The one that killed the only person that killed Goliath. That was the person that is very sick. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹnu Goliath ó pa gbogbo ògbó The voice of Goliath killed the, all the glorious people in Israel. And David stood. Ògbó Israel ò ní wọlé sáré. The glory of Israel will not èyí bẹ̀rẹ̀ sí aláìkọ́lá. he is a circumcised Philistine. ògo agbára sọ̀rọ̀ láti inú Dáfídì. the power speak out from the blood of God. and the silence Goliath. bẹ́ẹ̀ ni ògo Israẹli and the glory of Israel came out again. ògo Dáfídì wá and the glory of David became known hundred. Dávidi pa ẹgbẹ̀rún. David kiss thousand. Ó wá di ẹni tá a mọ̀. You now you now pray for that. Alágbára ti pa ògbó yẹn mi lánàá. Kúlú silence the glory of my life. Kúlálẹ̀ yìí. That's right. Kúlálẹ̀ yìí. That's right. Kúlálẹ̀ yìí. That's right. la yìí. this is where we are going. ó kó àdúrà wa ni. this is our point of prayer. a fẹ́ gbà. we want to pray it. a ti débi táwọn lọ báyìí. we go to where we are going. Goliath ilé bàbá mi. the Goliath of my father's house. Goliath ilé ìyá mi. that of my mother's house. ẹgbà ìdà. receive fraud. ẹ̀nàwọ́ yín bí ìdà. you step on the like a sword. ọ̀hìn ó lè skapa. asọ́wọ́ yín di ìdà mi. your hand is turned to spiritual sword. ẹgbà ìdà. receive fraud dáadáa. o sword. make sure you cut it very well. the time has come. ẹ kí pé. shout. gòláyàtì lè bàbá my father's house. gòláyàtì lè yá my mother's house. ọyẹ ẹgbẹ sword. sísọ. ẹgbẹ ìdá. sísọ. ẹgbẹ ìdá. sísọ. ọyẹ ẹgbà ìgbà ẹgbà ìgbà ẹgbà ìgbà ẹgbà ìgbà ẹgbà ìgbà aha aha aha aha aha. Okay, it was the priority. times now. Then we leave here. Because the name of Jesus. Hold your sword. Ọlọ́run ò lè ṣe ni. He can do it. Ó ní sẹ́wọ̀n. Àti ìyá Mary ò lè jẹ́rìí. Mo rántí ibẹ̀ mi wò kan tá ń ṣe àbí program kan tá ń ṣe deliverance ni. Ṣé mẹ́sẹ̀gì kan jáde sí wọn bíbá yẹn? Àwọn kan kúlù wọn. Àbáwọn náà àbí wọn kúlù yín ẹgbọ́. ẹnikẹ́ni tó bá ń yọ ọ́ lẹ́nu. whosoever that is troubling you. ẹnikẹ́ni tó ń yọ ọ́ lẹ́nu. whosoever troubling you. ikú apàdánù. bẹ́ẹ̀ o ṣe kí ni wéè. mẹ́sẹ̀gì bàbá yín jẹ́ ẹ̀kẹ́. Goliath ibi iṣẹ́ mi. The Goliath in my working place. Goliath ilé ọkọ mi. That was my husband's house. Goliath ilé àná mi. That was my in-laws house. Goliath mo dákọ̀ bẹ̀. Mention by name. Gbogbo èyí tó mọ̀. The one that you know. Èyí tó ń dí mi lọ́wọ́. Hindry me. Èyí tó ń di ayé mi lọ́wọ́. Hindry my life. Èyí tó wà ní ogún mi. That is behind my back. Èyí tó wà ní ọjà gógó mi. Ọjọ́ allow me and my little one. Ẹgbẹ́ ìdá. sọ. Ẹgbẹ́ ìdá. Ìsú ìdá. Ìsú Oh yes! àdúrà lọ láti ọ̀la. because from tomorrow we are entering into powerful prayer session. ẹ ṣe gbogbo tó dàbí gòláyàtì láyé mi. everything that starts with gòláyàtì my life. ó lè má jẹ́ èèyàn o. it might not be woman be. gbèsè àìlọ́kọ̀ àìbímọ àìsàn. barrenness sickness. oríṣiríṣi ó pọ̀ àìríṣẹ́. joblessness. gbogbo ogun tó bá ti ń jà tó ọ̀rí ṣẹ́gun. every battle you have been fighting and you are here to overcome. ó ní. that is what we call gòláyàtì ni wọ́n gbogbo tó lágbára jù ọ lọ. these things that are things that are more powerful than you are. gbogbo ogun tó dàbí gòláyàtì láyé rẹ. every person that seems like gòláyàtì in my life. ìwọ wàá máa dákọ wọn. and now begin to mention. ẹ̀yin ogun ọ̀rẹ́ bíwọ́ fún lálẹ́. ẹ̀yin ogun ọ̀rẹ́ bíwọ́ fún lálẹ́. ẹ̀yin ogun ọ̀rẹ́ sẹ́gun ọ̀rẹ́ fún lálẹ́. ọ̀yẹ́ wá. ẹ bá mi ṣẹ́gun rẹ̀. ẹ sọ̀rọ̀. lè ayé. Hear wherever you are. Let the one who are further pray. That is the word of tonight. Ọwọ́ tó lágbára jù ọ́nà tó ń bọ̀ ọ́ jagun. The hand that is greater than you that is fighting against you. Ọ̀hún ṣẹ́gun ọwọ́ náà fọ́nà. Every talker that time for you tonight. Èwo ni mò ń dáná ẹ̀mí mi? What am I hearing my spirit? Àlàárọ̀ mi sí. Olúwa ní kí n kéde. The Lord has to announce. Sínú ayé ẹ̀. Into your life. Torí ó ti fẹ́ di ó ti di ẹ̀jẹ̀. it has become a reproach. bẹ́ẹ̀ni mo sọ fún ìránṣẹ́ yẹn. I told that servant. àgbàlagbà ni kì í sọmọdé o. and the only person not a young pap. tó sì mọ̀ ń tọ̀ lé. that's do for the wedding. Mo dúró bí wòlíì àlọ́run alẹ́. I stand as a prophet of God tonight. Bí mo ti gbọ́ lẹ́mí ni mi mẹ́ta rán mi. I don't know the person that been sent to that high in my spirit. Ogun yẹn Goliath ni. That battle is a Goliath ó ti ń dojú tẹ ọtí ẹlẹ lọ bíkẹ you can now even go to a place to sleep again. gba ogun yẹn sẹ́wọ́ rẹ̀ rárá. father too specialize amen. gbogbo gòláyàtì tó ń bẹ nídìí ọ̀rọ̀ every Goliath behind your case. lónìí ikú pa gbogbo wọn. gbogbo ẹ̀ kú lọ́wọ́ ọ̀rọ̀ ṣe amen. ẹni tó sọ ara ní gòláyàtì. the one saw himself to be Goliath your father's house lónìí ilẹ̀ kó lanu kó dé. ìdí ìfúnni fún ọ̀tà sọ́lé iná ha amen. Goliath gbogbo tó dàbí Goliath ti ń gan ọlọ́run nínú ayé rẹ. everything that mean that God is the uh, God in your life. tó ń gan ọlọ́run nínú ayé rẹ. defending God in your life. lónìí olúwa ṣẹ́gun rẹ̀. ìdí ìdálẹ́ kọ́ńtà bẹ́ẹ̀ amen lẹ́yìn ìgbà tí dábìdì pa gòláyàtì. after david kí gòláyà. wọ́n wá kọrin ìṣẹ́gun lọlé. na sanni sango victory. wọ́n kúrò nínú gbó. the little bush. wọ́n wá padà sílé. and the new body power. ògo wá and the glory manifest. èmi ń wí lónìí. I say today kó tó di ọjọ́ méje. before seven days time. Goliath tó yọ lẹ́nu. the Goliath tó yọ lẹ́nu. ṣé oṣù tó parí. before this month runs to an end. parí. before this month runs to an bí ìgbàgbọ́ rẹ bá ṣe kéré. as the faith can carry you. kí ni ọ̀la tó mọ́. because they pray. ẹni tó ń bẹ ní ìjọ rẹ. around the end of the alágbára òmìnira yẹn. the powerful one that is ní Goliath. the one they call Goliath. yẹn. the Ìbú kò pẹ́lẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ sí nínú ṣùgbọ́n. Ní orúkọ Jésù. Amen. Láti wákàtí lọ kọ́ borí rẹ̀. Amen. Kó ságo rẹ̀. Amen. Ó ti rí bẹ́ẹ̀. Amen. Gòláyà ti yà ọwọ́ orí mọ́. Amen. Orin tó ti yẹ kó ṣe tó ṣe tẹ́lẹ̀. Orin ọpẹ́ tó ti yẹ kó kọ́. Àfi O dè ọ́. Wọ́n tó yí ìyanu tó yẹ kó tẹ̀lé. Ó bẹ̀rẹ̀ sí ní fara. Ògbó ní fọlá. Jésù Olúwa wa. Ṣé àmì méje tó ní túmọ̀? bá you can call us on this line. zero eight zero six eight two five two five seven eight nine one nine zero zero eight zero six eight eight two five seven eight nine one. nígbà tí o bá rí ọwọ́ Ọlọ́run. you see the hand of God. tàbí o ní ẹ̀rí. or testimony. pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà. one was that same line. bóyá Ọlọ́run náà fi ṣe ọlọ́kàn. and maybe God lays you. láti ìrìnsẹ̀ ìrìnsẹ̀ yìí lọ́wọ́. to support this ministry. pèsè orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà. to that same line. o fẹ́ connect wa lórí WhatsApp. connect us on WhatsApp. fún àwọn àdúrà ojoojúmọ́. daily prayers. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kan náà ni. call us the same line. zero eight zero. six eight. two five. seven eight. nine one. lórúkọ Jésù á dára fún wọn àwọn àdúrà wa àti eh, messages wa. our prayers and messages. wọ́n wà lórí YouTube. the YouTube. lọ́lọ́kan òjọ̀ kan. we have it in many. ó dẹ̀ pọ̀. and it's very many. ó dẹ̀ níṣe pẹ̀lú ayé rẹ. has to do with your life. èsì tó ń la kọjá. nothing your person. tó bá ti lórí YouTube. if you get to YouTube. lọ wá. go and search for it. Prophet Ṣẹ́gun Adéníran bẹ̀. Prophet Ṣẹ́gun Adéníran. tó bá ti wá Prophet Ṣẹ́gun Adéníran. search Prophet Ṣẹ́gun wà á rí àwọn àdúrà wa ń bẹ̀. prayers there. wà á dẹ̀ you see miracle as I receive it. we receive testimony money every láìpẹ́ ìyá ó gba ẹ̀rí tiwọn náà. we receive yours very soon. ní orúkọ Jésù. in Jesus name. fi àdúrà yẹn ránṣẹ́ sí ẹbí ara rẹ. share this prayer with your families and your relatives. fi ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ rẹ. send it to your friends or group. lóòótọ́ tó wà lórí contact rẹ. don't have all your contact. bóyá lórí WhatsApp ni. bóyá lórí Facebook ni. on your Facebook. àbáwọn méjì àmì. on all other social media. orí bó fi ránṣẹ́ sí wọn. make sure you send it to them. èmi máa ń gbàládùá. I pray. mo sì tún gbàládùá. I'm praying something. mo ti ń ṣí àrẹ pẹ̀lú àwọn èèyàn. I'm sharing it with your people. olúwa ó kọ̀nẹ́tì with your the person. Akọ̀nẹ́ jẹ mọ́ olùrànlọ́wọ́ rẹ. Connect you with your helper. Akọ̀nẹ́ jẹ mọ́ aláàánú rẹ. Connect you with your helper. Wàá dẹ̀ lẹ́yìn tó ti rí. And you have the testimony you never have before. Bẹ́ẹ̀ni la rí o. So shall it be. Jésù Olúwa Jesus is Lord. Títí tí wàá fi pè fún ẹ̀rí. Till you come for testimony. Jésù Olúwa. Jesus is Lord. Amen. Amen.